الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوكا فون ولن وبا وباتي أصائمي ودي إيراني àkọ́kọ́ náà àfáàtì àwọn sheikh wa tí wọ́n máa ń ọlọ́run kádàrà kí wọ́n rí àyè àti wá torí ìdíwọ́ ara líle ọlọ́run bá kí ó ṣe àlékún àláfíà fún àti àwa náà so ká má bínú tí a bá feel disappointment nípa àìwá àfà ṣùgbọ́n àrò abáwọn múlé lọ́díẹ̀ instead tí ó fi jẹ́ pé a cancel ìjókòó náà ìdínú tí wọ́n fi pè mí láti wá dí àyè náà ohun tí a bá rí kí ọlọ́run ọba kí ó fàlùbáríkà sí a tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ìṣe nínú tíra Umdatul Ahkam ni ti àfá Abdulgani Al-Maqdisi kí ó yọ́nú sí kó a wà nínú bá àwọn kìtàbù siyam انصر ń sọ̀rọ̀ lórí رمضان Ramadan دي لوري dìde عبد الله بن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتموه فصوموا وإذا رأيتموه فافطروا فإن غم عليكم فاقدروا له hadithi agbawala ti ọ̀dọ̀ abdullah ọmọ umar ibn khattab radiyallahu anhuma oni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul mo gbọ́ tí òjíṣẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ láàrin muhammad sallallahu alaihi wasallam tó ń sọ wípé idha ra'aytumuhu fasumu tí ẹ bá rí ẹgbàwẹ̀ wa idha ra'aytumuhu faftiru tí ẹ bá rí bákan náà ẹ̀tùnù fa tó bá wá pamọ́ fún yín faqduru èyí ni pé ẹsẹ̀ òsùnwọ̀n oṣù o ni pé kí ẹ ṣàbẹ́n kó pé ọgbọ̀n àbí kí ẹka Ramadan kò pé ọgbọ̀n àdífì ó ń sọ̀rọ̀ lórí ìbẹ̀rẹ̀ Ramadan àti ìparí ẹ̀ kí ni tá a máa fi ń bẹ̀rẹ̀ kí ni tá a máa fi ń parí ẹ̀ ọ̀rọ̀ anábi sallallahu alaihi wasallam tó sọ pé idha ra'aytumuhu tí ẹ bá rí tí ẹ bá rí yí ń ta gbàlérò ní alhilal ẹni pé oṣù tí a bá ti sọ náà ni a ó gbọ́ àgbọ́yé kíni tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ torí gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti sọ nù al-Qur'an inna anzalnahu fi laylatil qadr yẹn a ti mọ̀ pé Qur'an ni Ọlọ́run sọ̀rọ̀ ọba so idha ra'aytumuhu tí ẹ bá rí tí ẹ bá rí kíni tí ẹ bá rí oṣù ضمير هو وقد سيوري القرآن نبي إنا أنزلناه ṣùgbọ́n إذا رأيتموه tí ẹ bá rí ó padà sórí oṣù nínú àwọn ríwáyà mi Ànábì sallallahu alaihi wasallam sọ pé ash-shahru tis'u wa ishrun fa idha ra'aytumul hilala fasumu wa idha ra'aytumuhu fa'aftiru oṣù tẹ́ríun mẹ́ẹ̀dọ́gbọ̀n ni fa'idha ra'aytumul hilal tí ẹ bá rí oṣù tó lé fasumu ẹbẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà wa idha ra'aytumuhu faftiru tí ẹ bá rí bákanáà ẹ fi àwẹ̀ kalẹ̀ kẹtúnu níbi riwaya mi la tasumu hatta tarawul ilal wala tuftiru hatta taraw ẹ má ṣe gba àwẹ̀ àbí ẹ má ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ gbà hatta taraw al-hilal àyàfi tẹ́ bá rí oṣù wala tuftiru ẹ sì má fi àwẹ̀ sílẹ̀ láìgbà hatta taraw àfìgbà tí ẹ bá rí oṣù bákanáà so ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ní fasúmù ẹ àwẹ̀ in tó gbà lérò ni pé ẹ̀dà ní àwẹ̀ torí pé àsìkò tí a rí oṣù gẹ́gẹ́ bí àsìkò yìí ni ìrọ̀lẹ́ tá bá ti rí fasúmú àwẹ̀ kọ́ lábẹ̀rẹ̀ torí pé àsìkò náà kìí ṣe àsìkò àwẹ̀ so in tó gbà lérò bí onwu asiyam ẹ̀dà ní àwẹ̀ láti gba oṣù Ramadan ni anna al-layla laysa mahalla lis torí pé alẹ́ kìí ṣe àsìkò tá a gbààwẹ̀ ni so eléyìí delil ni tó fi hàn pé ó di ọ̀ràn èèyàn ká ṣe tẹ̀bí ti àníyàn ààwẹ̀ oṣù Ramadan lálẹ́ tààrí oṣù náà so fasumu bí ìtàràfà túmọ̀ rẹ̀ ni pé ó ń wú àṣìyà tẹ́ bá ti rósù ẹ̀dàníyà àti gbààwẹ̀ oṣù náà látàlẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó ní fa'idha ra'aytumuhu bákanáà a wọ́n sọ arru'ya lẹ́ẹ̀mejì alákọ̀ọ́kọ́ idha ra'aytumuhu ẹlẹ́ẹ̀kejì idha ra'aytumuhu àkọ́kọ́ nú ẹ̀ lidukul Ramadan torí àti wọ oṣù Ramadan ni ẹlẹ́ẹ̀kejì lidukul hilal shahwal shawwal torí àti wọ oṣù shawwal fa'in humma aleikum tí ó bá sápamọ́ tẹ́ẹ̀rí hálà bainakum wa bainahu ghaym bọ́yá ẹ̀sújò ni ò jẹ́ rí níbi àdífì mí ànẹ́bísà sallam sọ tí oṣù bá sápamọ́ tẹ́ẹ̀rí ẹgbà àwẹ̀ ọgbọ̀n ẹgbà kó pé ọgbọ̀n so níbi tí wọ́n sọ pé tí wọ́n sọ pé faqdurula faqdurula eléyìí ó ṣe àsopọ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀ Ramadan àti parí Ramadan ni léè tó fi hàn pé ohun tá a máa ń wò tá fi gba àwẹ̀ àti ohun tá ń wò tá fi fi àwẹ̀ gbígbà sílẹ̀ nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀ imma ruhya hilala Ramadan imma kọ́ yẹ pé a rí oṣù tuntun tí ó jẹ́ Ramadan wa imma ikmal sha'ban 30 yawman àbí kí a jẹ́ kí oṣù sha'ban kó pé ọgbọ̀n nígbàtà àbárosù a wà bẹ̀rẹ̀ ní a wá bẹ̀rẹ̀ Ramadan lẹ́yìn ọjọ́ náà tí oṣù pé ọgbọ̀n bákan náà tí a bá fẹ́ fi Ramadan sílẹ̀ òun náà òun ni pé àkọ́kọ́ nú ẹ̀ pé ká rí oṣù Shawwal ó ti lé tá wá rí ká gba ààwẹ̀ ọgbọ̀n so eléyìí ó ní àwọn rìwáyà ló wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam lórí báwo láti bẹ̀rẹ̀ oṣù ramadan báwo láti parí ramadan riwaya mi fàyín gúnmà alaykum fasúmú thalathina yawman tí oṣù shawwal tó bá sápamọ́ ẹgbàwẹ̀ ọgbọ̀n ok ṣé níbi al a lè fi ìmọ̀ kí ni wọ́n ń pè ní èbó ìmọ̀ nípa falak astronomy ṣé a lè fi a lè lò torí àti àti gbàwẹ̀ àwọn àfáà ní ohun tí a lè lò òun náà ni ohun tí Ànábì sallallahu alaihi wasallam fi ìsìkàlẹ̀ sí wa torí pé ó nìkan ó ní ẹntọ́gbọ́n àtẹntí ọ̀gbọ́n ló lè lò tí ò ní ṣe mistake tí a bá ní a máa fi rọ̀ sí astronomy tó bá pé nílùú ìpátá àbí Nàìjíríà ìpátá a ní onímímọ̀ astronomy àbí ṣé gbogbo ìlú pátá lágbàáyé ni wọ́n ti lẹ́ni tó nímọ̀ náà ṣùgbọ́n rírí oṣù èyàn ó wà very very simple ẹn tọ́gbọ́n àtẹ̀ntí ọ̀gbọ́n yóò lè lò kò sì sí àsìkò kan tó sù kì í lé lópin ìgbà tí ilé ayé bá sì ń jẹ ilé ayé so eléyìí ni àwọn àfáà ní èyí tí wọ́n ń lò ní àsìkò ànẹ́bì sallallahu alaihi wasallam yẹn o náà ló dáa jù ká lò tí a bá rí oṣù tó lé ká àwẹ̀ tá a bá wá rí wípé bóyá nǹkan kan la máa fi wò tá a bá rí nǹkan tá a lè fi wò torí pé bóyá Eh, ẹ̀sùn tó wà lóòótọ́ tí kí ní ẹ bá wà certain wípé ó lè rí oṣù tá a sì rí certain ipò oṣù ni kò sáburú nú ẹ̀ bẹ̀tí tó dáa jù ni pé ká wá oṣù tá a bá rí ká bẹ̀rẹ̀ àwẹ̀ tá a bá wá rí oṣù náà kàkà ṣàbán kó pé síwájú ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ torí àwọn àdísì tí a ti kà síwájú si so èyàn mélòó ló lè rí oṣù tá a fi lè gba àwẹ̀ pàápàá ní for example nílùú yìí àbí ní state yìí àbí ní Nàìjíríà gan fún rẹ̀ èyàn mélòó ni ó lè rí oṣù tá a sì gba ọ̀rọ̀ rẹ̀ wọlé tá a fi gba àwẹ̀ tá a fi bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn afá ní ẹnìkan péré ó ti tó tó bá ti jẹ́ pé ẹni tí a ni ẹni tá a lè ni ẹni tí kìí parọ́ ni ó ní àfikọ̀ èèyàn tó yẹ pé kìí parọ́ ó sì lẹ́sìn torí pé fíkọ̀ ń bí ó rọgba mọ́ ẹ̀sìn ni èèyàn tó lẹ́sìn tí sì kìí parọ́ tó bá wípé òun rí oṣù so a lè lo rírí títí ẹ̀ ká fi gbààwẹ̀ ní gbogbo ìlú tó wà àbí country tó wà ah, wọ́n ní idil muslimun yẹ́sà bíbí mẹ́tìm adnáhùn wọ́n mú jẹ́sẹ̀d alwáhì torí pé musulmi gẹ́gẹ́ bí ara kan and then wọ́n ma ń lọ láti defend ara wọn ni wọ́n sì rara wọn lọ́wọ́ so kò ní bójú mú ká wípé musulmi kan yóò wá yóò tan àwọn èèyàn jẹ ipò òun kò sí rí so tó bá ti jẹ́ pé ẹni tá gbàgbọ́ ni fíkọ̀ ni ó mójútó ẹ̀sìn kìí sí parọ́ so tó bá lóun rósù á gbàgbọ́ pé ó rí oṣù tó bá jẹ́ pé àwa mọ̀ wípé wọ́n ti rí oṣù náà àfìgbà tí alfajir tó ti yọ ó di dandan kó yẹ pé gbogbo òlú pátá wọn ó kó ẹnu ró for example ní ìlú yìí nígbà tán announce pé wọ́n rọ́sù bọ́yá kò sí náà lù a sì gbọ́nù rédíò wọ́n wá di láàárọ̀ ni wọ́n sẹ́nsẹ̀ ń kéde pé tọ̀ wọ́n rọ́sù o so ó di dandan fún gbogbo aráàlú pátákún kó ẹnu ró wọn ní jẹun wọn sì san ààwẹ̀ ẹjọ́ náà padà so eléyìí ni ohun tó jọ mọ́ òru iyatu alhilal adífẹ́lẹ́ kẹta an anas ibn malik radiyallahu anhu qala قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة àfáàrí pé lẹ́yìn ìgbà tí a bá rósù tán lálẹ́ ohun tó kù ní ká bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan ohun tá a sì fi ń bẹ̀rẹ̀ ààwẹ̀ ní as-suhur ìdímù tó fi mú ààwẹ̀ tó jẹ mọ́ àmín hadith tó jọ mọ́ suhur wa agba hadith iná wá láti ọ̀dọ̀ eh, Anas ọmọ Malik ó ní annabi sallallahu alaihi wasallam sọ wípé tasaharu ẹ jẹ oúnjẹ ní òru lásìkò suhur èyí tá ń pè ní sáàrì fa inna fi suhuri baraka torí pé jíjẹ sáàrì yẹn albarka ń bẹ nú ẹ̀ àdífì yìí àkọ́kọ́ náà ni pé kẹ́lìmà as-suhur ní tàbá ní as pẹ̀lú fatha olóúnjẹ tà ń jẹ as àsìkò ni àsìkò suhur so eléyìí náà òun láfi mọ̀ pé jíjẹ sàárì yẹn ìparí òru ni a máa ń jẹ ló dájú torí pé asahar àsìkò kan kékeré tí ó pọ̀ síwájú kí alfijiro tó yọ òun ni wọ́n pè ní asahar so kí ààwẹ̀ kó tó jẹ́ ọ̀ranyàn léyàn lórí ó ní kí àsìkò àsóhùn yẹn kó lọ síwájú yíyọ alfijir kéyàn ò tó tí for example ẹni tí ó bá gbẹ̀sìn lónìí so ó gbẹ̀sìn yẹn àsìkò alfijir ò tí yọ so náà yọ gbàwẹ̀ àwẹ̀ ti di ọ̀ràn yẹn lé òun náà lórí torí pé àsìkò alfijir ò tí yọ so that means pé òun ni ìparí àsìkò tá a lè jẹun mọ́ tá a fi bẹ̀rẹ̀ àwẹ̀ torí pé agba àdísì wá láti ọ̀dọ̀ Aisha ọmọ ìyàwó anabi sallallahu alayhi wa sallam qala li rasulillahi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ó sọ fún mi dhata yawmin níjọ́ kan ya Aisha hal indakum ìwọ Aisha sẹ́ ní nkankan lọ́dọ̀ qalat فقلت يا رسول الله ما عندنا شيء mo wá sọ pé ìwọ ní ìwé òjíṣẹ́ ọlọ́run a ní nkankan qala fa inni sa'im ó ní dẹ́n mo ń gbààwẹ̀ nìyẹn so eléyìí ibn mulakin ó ní ajma al-ulama ala istihbab as-suhur wípé gbogbo àwọn olùmọ̀ ó ní wọ́n fẹnu kò wípé as-suhur yẹn kìí ṣe ọ̀ranyàn ni ó fẹ́ kágbà so tí anabi sàá sálàm bá lè gbà àwẹ̀ láì jẹ sùúrù so a jẹ́ pé jíjẹ sàárì yẹn kìí ṣe ọ̀ràn yẹn ni wa in kana al-amr lil istihbab fa huwa yadullu ala sunniyati tó bá sì jẹ́ pé mustahabbi ni ó fi hàn pé sunna ni ká jẹ sàárì bákanáà ọ̀rọ̀ rẹ̀ tó ní fa fi suhuri baraka nínú suhur albarka ń ẹ̀ albarka ó ní kí nǹkan ó máa dàgbà sí ohun tá ń pè ní albarka ni kí nǹkan ó máa lékún ó ní albarka so albarka ti ààwẹ̀ albarka ilé ayé àtijọ́ ìgbéǹde alkiyama ni albarka yẹn dẹ̀ ni ó wà nú àwọn nǹkan tó rọra pọ̀ díẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ albarka rẹ̀ ó pé èèyàn tẹ̀lé sunna nabi sallallahu alaihi wasallam èyàn sì ṣe déédé pẹ̀lú súnnà èyí tá a fẹ́ ká ṣe torí àti sin ọlọ́run ọba tí wọ́n bá dìde jẹ sàárì bákan náà èyàn ṣe ìyapa pẹ̀lú ahlul kitab ẹlẹ́ẹ̀kejì nìyẹn torí pé ahlul kitab àwọn èyí jẹ sàárì wọn èyí jẹ sàárì tán máa ń gbààwẹ̀ anẹ́bísà sálà nínú àdífì kan ó ní فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر انتبه ب تويدا عاوتي وياتو سياوي أو أهل الكتاب أني سارتا ومنجي أو يجي و. بكنا التقوي على الطاعة يوجد كي يوتني أبراتي سي ẹ̀sìn lẹ́yìn bá جساري sàárì yẹn ẹni tó jẹ sàárì àtẹni tí ò jẹ sàárì ẹni ó jẹ sàárì yẹn yóò ní agbára ju ẹni tí ó lọ torí pé yóò fún ní nashat lọ́sàn láti ṣe àwọn nǹkan tá a fẹ́ kò ní jẹ́ pé àìlera kò ní mú ṣe àwọn nǹkan tó jẹ́ ìbádà lọ́sàn charles tó fi jẹ́ pé n ta fẹ́ kó ṣe ní ní àsìkò Ramadan albarka tó tún wà ń bẹ ó ní pé istiqadu fi waqti sahar wal istighfar kéèyàn ó dìde lásìkò tí ọlọ́run fẹ́ kéèyàn ó máa tọrọ àforíjì ní àsìkò asahar torí pé ọlọ́run sọ nínú alkùnrán wabil ashari hum yastaghfirun ní àsìkò sàárì wọ́n máa ń ṣe istighfar eléyìí ló dáa jù fún ẹni tí ó ṣe ẹni tí ó jẹ sàárì òun ló lálùbáríkà ju ẹni tó jẹ lásìkò àkọ́kọ́ tó sùn so kéèyàn ó jẹ sàárì kọjá pé kò sí oorun mọ́ láàrin jíjẹun rẹ̀ àti àsùbá òun ló dáa jù torí pé lẹ́yìn bọ̀ ọba jẹun tán ń dúó de àti kírun yóò máa ṣe istikfar gẹ́gẹ́ bí alkùrán bó ti pàṣẹ so jíjẹ sàárì yẹn àǹfààní tó wà nínú ẹnu èyàn tẹ̀lé súnnà nẹ́bí sallallahu alaihi wasallam èyàn dá àwẹ̀ rẹ̀ yàtọ̀ sí àwẹ̀ ahlul kitab bákan yóò tún fún ní agbára àti ṣe ìjọsìn rẹ̀ dáadáa pàápàá jùlọ yóò dìde lásìkò tó lọ́lá jù tí ọlọ́run máa ń ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún ẹrú rẹ̀ eléyìí ni ohun tó jọmọ́ àdísì sàárì àdísì tó tẹ̀lé an anas an zaid ibn thabit radiyallahu anhu qala تسحرنا مع النبي صلى الله عليه وسلم ثم قام إلى الصلاة قلت كم كان بين الآذان والسحور قال قدر خمسين آية حديثي أقوى لاتي أدو أنس بكنا أنا أقوى حديثنا لاتي أدو زيد بن ثابت أنا بكيو يونسي أني تسحرنا مع النبي صلى الله عليه وسلم أجساري pẹ̀lú النبي صلى الله عليه وسلم لينا qama ila salat ó wá dìde lọ kírun irun wo irun àsùbà so anas ó wá ń bi zaid ibn thabit léèrè kam kana bayna al-adhan was-suhur nígbà wọ́n pèrun tẹ́ lọ kírun àtìgbà tẹ́ jẹ sàárì tán àsìkò mélòó ní ń bẹ láàrin wọn wọ́n ní kọdúrú khamsina àyà gẹ́gẹ́ bí èyàn ó ṣe ka àyà fifty aya àádọ́ta àbí ṣé mo gbé dáadáa àádọ́ta náà ni now gẹ́gẹ́ bí èèyàn ṣe ka aya àádọ́ta so àdífì yìí ni àkọ́kọ́ masala tó ń bẹ níbi àdísì ni pé riwayatu sahabi ani sahabi kí sahabi kó gba àdísì wá láti ọ̀dọ̀ sahabi ọmọ ẹ̀yẹ́ ohun tá a mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àdísì láti ọ̀dọ̀ tábìí lọ sí ọ̀dọ̀ sahabi àwọn àdísì mi wà tó pọ̀ jẹntirẹrẹ tó yẹ pé àwọn sàhábì yẹn wọ́n gbà láti ọ̀dọ̀ ẹlòmíì nínú àwọn sàhábì anabi sallallahu alayhi wa sallam pàápàá jùlọ irú àwọn anas tó yẹ pé nígbà tí anabi sallallahu alayhi wa sallam wá sí madina ọmọ ọdún mẹ́wàá ní péré ó sì sáfà anabi sallallahu ní ọdún mẹ́wàá ní àsìkò yẹn ó lè má ti ní fíkra àti máa kó àwọn nǹkan tí ó gbọ́ lọ́dọ̀ ànábì sàásẹ́lẹ̀m jọ so eléyìí ohun tó fàtọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé nínú àwọn sàábì ànábì sàásẹ́lẹ̀m tó yẹ pé nígbàtí ànábì sàásẹ́lẹ̀m ṣe hijira ọmọdé ni wọ́n gẹ́gẹ́ bí abdullahi ibn abbas abdullahi ibn umar anas ibn malik àti àwọn míì ọ̀pọ̀ riwaya wọn láti ọ̀dọ̀ sàábì náà káwọn gbàgbé pé ah, abdullahi ibn abbas lẹ́yìn tí anabi sallam ṣaláìsí ah, tán òun bẹ̀rẹ̀ sí tọ gbogbo àwọn sàábí anabi sallam lọ láti lọ máa bi wọ́n léèrè àwọn nǹkan tí wọ́n gbọ́lọ́ ti ọ̀dọ̀ anabi sallam wọ́n dámọ̀ràn pẹ̀lú arákùnrin kan tó yẹ pé ó wà the same age pẹ̀lú ẹ̀ ó ń tìǹ ó wá fi ó sọ̀rọ̀ náà nù pé ṣé o lérò pé irú àwa yìí ni ó di ọjọ́ kan táwọn kan wà jókòó tí wa tí wọ́n máa gbọ́rọ̀ ànábì sàásálàm lọ́dọ̀ wa so wọ́n tọ̀ bá fi ọ̀rọ̀ náà lẹ̀ abdullahi ibn abbas yóò lọ sí nínú lásìkò àṣùbà yóò lọ sùn sí ojú ọ̀nà sàábí tí ó bá fẹ́ gba hadith lọ́wọ́ ẹ̀ nígbà tó ń tọ̀ wọ́n bá jáde lọ sí mọ́sálásí ló bá rí abdullahi ibn, ibn abbas ah, kí ló dé ẹ ò ṣe ránṣẹ́ sóhun ọ̀rọ̀ wọn ọ̀bá wà ìwọ ọmọ uncle annabi sallallahu alaihi wasallam nígbà míì lásìkò kailula síwájú ìrun eh, azuhur ìgbà náà ni ó ti lọ sùn síwájú ilé ẹni tó fẹ́ gba àdísì lọ́wọ́ ẹ̀ so kọ̀ pẹ́ jùlọ lọ́bá rí pé Abdullahi ibn Abbas ó jókòó lórí àga bá ti jókòó àwọn èèyàn tó yíká rẹ̀ nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam lọ́gbà náà lọ́wọ́ sẹ́sẹ̀ mọ́ pé òun síra òun wípé ọmọdé yìí ọgbọ́n jù ń lọ lásìkò tó bẹ́ bẹ̀rẹ̀ sí máa kakẹ́ lọ́dọ̀ àwọn sàhábà ẹgbẹ́ nínú àwọn sàhábà anabi sàásálàm àwọn jọ dámọ̀ràn náà ni ṣùgbọ́n wọn ò tẹ̀lé ìmọ̀ràn náà so eléyìí fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà anabi sàásálàm ọ̀pọ̀ àdífi wọn wọ́n gbà láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà nínú àwọn sàhábà anabi sallallahu alayhi wa sallam bẹ̀t nígbà míì wọn kì í dárúkọ ẹni tí wọ́n gbà wọ́n kà sọ pé kọ́ọ̀lá rasulullah sallallahu alayhi wa sallam so ìdí tó jẹ́ pé àdíìsì tó bá pé ẹni tí kìí ṣe sàhábì ni a ní gba àdíìsì náà wọlé torí pé ó di dandan ká mọ olúkúlùkù nínú àwọn tí wọ́n gba hadith láti ọ̀dọ̀ Bukhari ẹni tí Bukhari gba lọ́dọ̀ ẹ̀ àtẹni tí Buhari gba ní àfáà Bukhari àti àfáà àfáà Bukhari dé ọdọ́dọ̀ ànábi sallallahu alaihi wasallam ó di dandan ká mọ ta ni mímọ́ta nìyẹn a ma àínú a sì ma hàn ta ló ń tàn gangan fún rẹ̀ ibo náà ti bí ibo ló gbé ọ̀dọ̀ ta ló ti kéwú a sì tún mọ ìwà rẹ̀ bó ló ti rí sópùrọ́ ni àbí olùsínlọ́ ni olùpáyà ọlọ́ ni báyìí báyìí báyìí lọ so eléyìí ló fàtọ́ pé ó di dandan ká mọ àwọn tán tá a bá wá ti mọ̀ á fi àdìsí náà tẹ́gbẹ̀ẹ́ á ní àdìsí ànígbà bẹ̀ tó bá pé sàhábì ni àníìdà ti ṣe àbẹ̀wò ìwà wọn àbí àìnù wọn torí pé àwọn al'umma wọ́n fẹnu kò wípé sàábí ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn pátá udul ni wọn èyí ni pé èèyàn tí tó dúó déédé ni wọn wọn sì ní parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam so ìdínú tí ò fi nídà ti bèrè ta ni ẹn tó gbà so Anas ibn malik ó gbà láti ọ̀dọ̀ zaid ibn thabit tó ń jẹ́ àgbàlagbà nínú àwọn sàábí anabi sallallahu alayhi wa sallam pàápàá jùlọ òun wà nínú àwọn tó máa ń kọ wáhàyí fún anabi sallallahu alayhi wa sallam bákanáà ọ̀rọ̀ rẹ̀ tó ní tasaharna ma'a nabi sallallahu alayhi wa sallam thumma qama ila salat a ṣe suhur pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà lọ wá jáde lọ kírun tí ẹ̀ bá wò ń bí ọ̀rọ̀ náà wọ́n fẹ́ dàbí pé lẹ́yìn bá wọ́n ṣe suhur tán anabi sallam ló jáde lọ kírun torí pé tasaharna jam'i ni ṣùgbọ́n gbà tó máa sọ̀rọ̀ irun ni qama ila as-salat anabi dìde lọ kírun bet náà sì ni wọ́n tẹ̀lé bánabi ọba tí dìde àwọn náà ò ní dìde ó dìgbà tánabi bá dìde káwọn náà tó dìde so irun ànábì ó ní wọ́n fi ń kírun so ìdí inú tó fi sọ pé thumma qama ila as-salat naam fáìdà tó wà níbi kíta hadithi ni pé ah, kò sí aburú kí èèyàn tí ó jẹ́ ọlọ́lá kó jókòó pẹ̀lú ẹni tí ò tó ní ọlá nígbàtí anẹ́bísà àṣálàm tó bá máa bó ti tó nú ọlá rẹ̀ tí ó jókòó pẹ̀lú àwọn sàhábí ẹ̀ tí wọ́n jọ jẹun oúnjẹ sàárì so eléyìí fi hàn ó fi ìrẹ̀lẹ̀ i mean ìtẹríba tí ń bẹ ní àtàwádò tó wà lọ́dọ̀ anẹ́bí sallallahu alayhi wa so èèyàn ò pé ta ni máa bá jẹun ẹjẹ́ ń pé aláàjì lágbájá kéèyàn ó wo láà around kódà tó jẹ́ bí ọmọ tí ń ṣiṣẹ́ lé pé lágbájá wá kájọ tọ́ bọ̀wọ́ torí kí ó lè lálùbáríkà kò sí aburú nú ẹ̀ gẹ́gẹ́ bí anabisa salam bó ti máa ń jẹun pẹ̀lú Bilal tí ó tiẹ̀ nílé so bákan náà wọ́n ní afdọ́líyàtú ta'khir as ó dáa jù ká lọ sùhúrù lára yàtọ̀ sí àwọn tí wọ́n sọ pé àwọn tí wọ́n máa ń jẹ sùhúrù ní alẹ́ kún ó tó sùn so eléyìí mukhalafa nígbà bákan náà wọ́n ní istihbabu istima ala sùhúrù n tó dáa jù kó yẹ pé kéèyàn ọmọ dòun jẹjẹ kó wẹ́lòmíì tí wọ́n jọ jẹun bí ó ti ẹ̀rí kí wọ́n jọ jẹun pẹ̀lú ìyàwó ẹ̀ ẹlòmíì máa ń tijú àti jẹun pẹ̀lú ìyàwó rẹ̀ ni ò mọ kí lọ́fà o àfìgbà tá a bá jáde kan ló kù tá a bá jáde <laughs> tí wọ́n bá ń bínú wọ́n do oúnjẹ tiwa yàtọ̀ sí tiwọn ṣùgbọ́n tí ilé bá wà láàfíà a ní jẹun lọ́tọ̀ a jọ jẹun náà ni so bó ti da nìyẹn tí ó bá sí àwọn tó jẹ́ bíi ọ̀rẹ́ kéèyàn jẹun pẹ̀lú ìyàwó ẹ̀ kí wọ́n jọ kí àlùbáríkò kó lè wà nú ẹ̀ ẹlòmíì lè máa wò pé bọ́yá ìyàwó rí òǹfin ó rí ọ̀fin mọ̀nà torí pé àrífín tí ń bẹ láàrin ara yìí gan ojú tó jẹ lọ àbí o náà bákan náà wọ́n ní fi hirsu sahaba alẹ́lẹ́lẹ́ ó fi hàn pé àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam wọ́n kúndùn ìbéèrè nípa ìmà torí pé anas ọmọ malik kó tẹ̀lé zaid lọ láti lọ wádìí so nígbà tó sọ̀rọ̀ náà fún kó tún béèrè pé kí ni ti ń bẹ láàrin jíjẹun tẹ́tẹ́ jẹ àti dídìde lọ kírun kí ni ti ń bẹ láàrin rẹ̀ so eléyìí fi hàn bí àwọn sàábì anabi sallallahu bí wọ́n ti wà nípa wíwá ìmọ̀ àwọn tó yẹ pé èyàn ó dìde láti Iraq for example or example ti ẹ̀kọ́ ó wà tó pọ̀ àwọn míì ó dìde láti Palestine wá sí Maka àbí Madina láti lọ bèèrè nípa àdísì ẹyọ kan ṣoṣo ó lè jẹ́ pé àdísì sàhábí tó bèèrè lọ́wọ́ rẹ̀ gan ó lè jẹ́ pé òun gan tó ti jagun ẹ̀sìn lọ síbòmíì wọ́n tún tẹ̀lé lọ torí hadith ẹyọ kan péré and then nígbà míì ó lè jẹ́ pé kìí ṣe pé hadith ń gangan ni ọmọ ó fẹ́ ṣe tathabut ẹni pé tí ó fi rí àrídájú pé hadith yóò àtọ̀dọ̀ sàábí tí wọ́n pè àtọ̀dọ̀ rẹ̀ ló ti wá so ele fi hàn bí wọ́n ṣe "Si iṣẹ́ fún ẹ̀sìn so orí ibú lásán ni ó mú kéèyàn wá tẹ̀lé madhaba àti máa bú sàábí ànábì sallallahu alayhi wa sallam orí ibú lásán lílé gbogbo ẹnikẹ́ni tí ó bá mú ọ̀nà mú máa bú sàábí ànábì sàábí bó ti wulẹ̀ kí sàábí náà kéré tó ọ̀kan náà sàábí ànábì sallallahu alayhi wa sallam ó wà ní nígbà náà fìtínà ti já ó ti ó ti pọ̀ nígbà fìtínà Muawiya àti Adi àti nǹkan kan bẹ́ẹ̀ lọ so alákùnrin kan wá nínú àwọn ará Baghdad ó wá síwájú Mughira ibn Shu'ba wá bẹ̀rẹ̀ sí bú èébú ó bẹ̀rẹ̀ sí bú èébú ní sàábì yẹn bá béèrè pé ta ni arákùnrin yìí ń bú tí ń sàǹkigbe ó ní ó ń bú Ali ibn Abi Talib ní sàábì kejì wá ní ìwọ́ sì jókòó tí wọ́n ń bú sàábì ànábì sallallahu alaihi wasallam níwájú rẹ̀ ó ní ọwọ́ ogun kan péré tí sàábì bá ànábì sallallahu alaihi wasallam jà pẹ̀lú tọ́jà pẹ̀lú ẹ̀ pẹ̀lú àwọn ọ̀tá kí èèyàn fi àsìkò tí ànábì Nuh tó lò láyé kó fi gbọ́n jọ́sìn fọ́lọ́n láì ní stop kò lè rí ládá tí sàábí ànẹ́bìsà sálàm tí ó rí níbi ogun ẹyọ kan ogun ẹyọ kan péré tó jà pẹ̀lú ànẹ́bìsà lọ́wọ́ àríwọ̀ sálàm kò lè rí ládá ìjọ́sìn tí ó jẹ́sìn fún 950 years so báwo ni ó ti wá jẹ́ lónìí tẹ́nìkan péré tí ó wà máa ṣe tẹ̀kítì àwọn sàábí ànẹ́bìsà sálàm pé wọ́n ṣàṣìṣe ó ṣe lè ṣe báyìí ó ṣe lè ṣe báyìí kí lọ́kàn owó títí ẹni kódà gan wo àárín àwọn tẹ́ ẹjọ wà so gbogbo ìgbà tí èèyàn bá ti jẹ́ pé àìbí ẹlòmíì ni ọmọ wò gbàgbé ta rẹ̀ láàárọ̀ yìí for just for example wọ́n lọ ra nǹkan kan láàárọ̀ kùtùkùtù ní àdúgbò àwọn àbú àbú ẹ̀hẹ́ uh, eh, uh, eh, uh, eh, àwọn àwọn ọkùnrin kan wọ́n bẹ̀rẹ̀ sí ṣe hira láàrin ara wọn tẹ́ bá rí wọn o in fact bóyá lómi ti di mú gbó láàárọ̀ lọ́wọ́ ni ai ka bari wannan arne kawai ai duk wani dan izala arne <laughs> so eléyìí báyìí ní ìsìn ìbínú eyín ní ìsìn ó gbogbo èèyàn pátá arne ni wọn so irú àwọn àpèjúwe báyìí nù no irú eléyìí ní ìsìn bóyá amúgbó ni bóyá eh, èèyàn lásán ni ó ti kó gbogbo èèyàn nàìjíríà pátá nínú àwọn tí wọ́n ń tẹ̀lé eh, tó ń pera wọn ní ìzálà ó ti ní káfìrí ni wọn káwá wo àwọn tí wọ́n ń bú sahabi anabi sallallahu alayhi wa sallam so àwọn sahabi anabi sallam ọlọ́wọ́n bá kí ó san wọn ní islam tí kì í bá ṣe tiwọn lónìí gbogbo ń tá kùránì gan kò bá ti dọ́dọ̀ wa torí pé àwọn lọ́lọ́run fi ṣe olùsọ alkùránì àwọn náà kà fáwọn tàbíìn káwọn tàbíìn tó kà fáwọn kó tó dé ọ̀dọ̀ wa lónìí naam ó ní kúltù kam bayna adhan was kí ni ti ń bẹ láàrin adhan àti suhur tó wọ́n jẹ níbi ohun tó ń béèrè ṣé lásìkò adhan àti pípe ìrun tí wọ́n pè ìrun olóńbèrè ni àbí ìkọ́mà torí pé òun náà wọ́n ń pè ní àdán àbí gbígbẹ̀rún i mean ìkọ́mà náà ni gbígbẹ̀rún dúró so àwọn afáàní alladhi yadhar min jami' bayna riwayat nígbàtà kó gbogbo àwọn riwayat ta kó jọ ohun tó hàn ní pé annahu bayna al-adhan was láàrin pípe irun ẹlẹ́ẹ̀kejì torí pé lásìkò Ramadan irun méjìlá pè Bilal radiyallahu anhu ní máa ń pè wọn àkọ́kọ́ ànábì ní tó wá pè irun ká jẹ ká mu ká àti máa jẹ́ jẹ wa títí ibnu umul maktum tó wọn fi pe títí ẹ̀ tó bá wá pe títí ẹ̀ ká fi jíjẹ ẹlẹ̀ so in tó hàn ní pé irun pípe ẹlẹ́ẹ̀kejì òní wọ́n sọ̀rọ̀ ọba torígbà náà lèyìn ó dìde láti lọ kírun àsùbà wọ́n ní ohun tó fi hàn ní pé hadith Anas ibn Malik tó gbà láti ọ̀dọ̀ Zaid ibn Thabit riwaya mi ó ní falamma faragha min suhurihima nígbà tí wọ́n parí oúnjẹ wọn tí jẹun tán qama an-nabiyyu sallallahu alayhi ila salat fasọ́lá anẹ́bísà sẹ́lá ń lọ kírun so automatically wọ́n ti pè ìrun tán wọ́n ti pẹ̀rún so ìgbà yẹn ló wá dìde lọ kírun so kò mí ni pé kò fi pé lẹ́yìn ìgbà wọ́n pẹ̀rún ni wọ́n jẹ́ǹjẹ tán láàrin jíjẹ́ǹjẹ wọn tán àti àsìkò tí wọ́n dìde lọ kírun ó tó àsìkò téèyàn máa fi ka khamsina aya so ó wá béèrè pé kam bayna firagihima min suhurihima wadukhulihima fi sọ̀láàtì sẹ́rí pé lè mú jáde dáadáa ìpé kí ni ń bẹ láàrin píparí oúnjẹ wọn àti ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn so lọ́wọ́ ni qadru ma yaqra ar-rajulu khamsina aya gẹ́gẹ́ bí ìgbà tí yóò ka aya àádọ́ta torí pé anabisa sallan ni inna bilala yu'adhin bil-layl fakulu washrabu Bilal a máa kírun a máa pèrun lálẹ́ èyí pé alfajiri ò tí yọ ń gbà náà ẹ jẹ kẹ́ máa mu hatta yu'adhdhinu ibnu ummil maktum riwaya mi wọ́n ní fa innahu rajulun a'ma torí pé òun àfọ́jú ni la yu'adhdhin hatta yuqalu lahu asbahta asbahta kò ní dìde pèrun àgbà táwọn èèyàn bá sọ fún pé ilẹ̀ ti mọ́ ilẹ̀ ti mọ́ so ilẹ̀ ti mọ́ ẹ̀ bí máa ná alfijir ti yọ ìgbà náà ni ó ṣẹ̀ṣẹ̀ wá pèrún nam ọ̀rọ̀ rẹ̀ tó ní kọ́dúrú khamsina àyà wọ́n ní àwọn arab wọ́n máa ń ṣe tekdir àsìkò pẹ̀lú iṣẹ́ kan wọ́n lè ní àsìkò tó fi dú ràkúnmí àbí àsìkò tó fi ṣe lọ́ti fún ọyàn ní milk níbi ọmú dábà so wọ́n máa ń fi iṣẹ́ kan dípò àsìkò irú ẹ̀ ni elé bẹ̀tọ̀ òun lo iṣẹ́ òun lo àsìkò ìbádà ní pé kíka alkùrán so eléyìí náà is another uh, reason tó jẹ́ pé mùsùlùmí yẹ kún wọ́n ní identity tiwọn mùsùlùmí yẹ kún wọ́n ní kàlẹ́ndà tiwọn ó yẹ kí wọ́n ní àwọn àsìkò tiwọn tí wọ́n máa kà wípé ọjọ́ orí mi lónìí twenty years ni torí pé hijira anabisa asala nígbà náà báyìí ni hijira báyìí lónìí tá a bá ní kó ń wa lóde ká máa sọ ọjọ́ orí wa pẹ̀lú hijira ẹni tí ó pàṣẹ nù wa kódà <laughs> yóò mọ̀ lu ààrẹ so torí pé a ní identity wa nínú àwọn ìwà wọn ni pé wọ́n máa ń fi iṣẹ́ kan láti fi ṣe tẹ̀kìdìrì àsìkò ṣùgbọ́n òun ò lo èèyàn ó lo àsìkò tó fi ka alquran lọ́wọ́ ní gẹ́gẹ́ bí àsìkò tó fi ka aya tó tó yé báyìí so this is a very good uh, example fún wa láti máa lò ká máa pé àsìkò ká ní time tó máa fi gbá bọ́ọ̀lù eh, half kan àbí ká máa fi àsìkò bọ́ọ̀lù fi ṣe example àbí àsìkò fíìmù ká máa fi ṣe example wáyé tá a fi ní lo àsìkò títí wa ìjọsìn báyẹn náà so wọ́n ní kọ́dúrọ̀ khamsina àyà tó sọ yẹn wọ́n ní nísbí ni torí pé kíkà alkùránì ti yín ó lè yàtọ̀ sí tèmi yíyánu ti yín ó lè yàtọ̀ sí yíyánu ti ẹlòmíì so ó dàbí pé nisbatu qira'atuka qadra ma taqra 50 aya ẹni pé gẹ́gẹ́ bó ti ń ka àsìkò tó fi ka 50 ayas bóyá ti tèmi lè rọra so kò mí ní pé ó lè jẹ́ dot gẹ́gẹ́ bí aago mo rò pa gbọ́yé bákan náà ni pé àwọn aya yẹn àwọn míì aya gùn aya kúrú bẹ̀tẹ̀ àwọn kan wà tó yẹ aya intermediate ni wọ́n ohun gangan ni wọ́n ń sọ̀rọ̀ ọba kìí ṣe gúngùn kìí ṣe kúkúrú intermediate and then kìráà náà kìí ṣe kìráà tá a máa ṣe tangin kìí sì ṣe kìráà tá a sáré wowowo kìráà déédéé wà déédà mo rò pa gbọ́yé náà um, so eléyìí ni ọ̀rọ̀ lórí uh, hadithi anas hadith tó tẹ̀lé òní aisha radiyallahu anha an aisha wa ummi salama anna rasulallah sallallahu alaihi wasallam kana yudiriku alfajru wa huwa junubun min ahlihi thumma yaktasilu wa yasul hadith ya gbà láti ọ̀dọ̀ aisha radiyallahu anha àti ummu salma radiyallahu anha wọ́n sọ pé anabisa sallam alfijir a máa dé bá wàhúwà junub tó sì wà ní janaba min ahlihi janaba náà láti ọ̀dọ̀ ìyáàlì rẹ̀ ni thumma yaktasilu wa yasum yóò sì wẹ̀ yóò sì gbààwẹ̀ orùpá gbélé yé ní pé anabi sallallahu alaihi wasallam àsìkò àsùbá eh, alfijir níbi alfajirun bíi kìí ṣe ìrun gangan àsìkò ni so àsìkò yíyọ alfajir a máa dé bá anabi sallallahu alaihi wasallam tó sì wà ní janaba ń gbaná bet yóò gbààwẹ̀ lẹ́yìn ìgbà tí alfajir bá ti yọ yóò sì àmì yóò wẹ̀ yóò sì gbààwẹ̀ so níbí àwọn òrìwáyà pọ̀ tó yẹ pé gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ torí kéèyàn má ro nǹkan míì níbi ó ṣe emphasis pé min ahlihi láti ọ̀dọ̀ ìyáàlì rẹ̀ ní pé kìí ṣe pé ó ó ṣe um, naam kìí ṣe pàlà ní naam kìí ṣe pé àlà ní so eléyìí náà ó wá pé kana yusbihu junuban min gairi hulum thumma yasum a máa di àárọ̀ tó yẹ pé anẹ́bísà sálà yóò ní jẹ́nàbà láì pé ó lálàá lẹ́yìn náà yóò gbàwẹ̀ so wọ́n fẹ́ fi hàn pé wíwà ní ipò jẹ́nàbà pẹ̀lú ìkìtìyàrí rẹ̀ ní pé kìí ṣe pé ó débà fújáàtà láìmà ó mọ̀ pé òun wà nípò jẹ́nàbà now so níbi ohun tá wò ní pé alákọ̀ọ́kọ́ ṣé irú ilé ìkọ́sùn ní fún ànábì sallallahu alaihi wasallam ànábì nìkan ló lè wà nírú ipò náà àwọn èèyàn yòókù ò lè wà nírú ipò yẹn eléyìí fi hàn pé kìí ṣe khususiya nabi sallallahu alaihi wasallam torí pé hadithi wà nù sahihu muslim láti ọ̀dọ̀ aisha radiyallahu anha wípé arákùnrin kan wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam yastafti ó wá béèrè wàyí tasma'u min wara'il bab aisha ń gbọ́ in tí wọ́n jọ ń sọ pẹ̀lú anabisa asalan láti ẹ̀yìn ilẹ̀kùn faqala ya rasulallah ó ń tọ̀ wọn sọ pé ìwọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tudirikuni as-salah wa ana junubun fa asum afa asum ipe àsìkò ìrun àsùbá a máa dé bá mi tó sì jẹ́ pé mo wà ní ipò janaba ṣé mo lè gbà àwẹ̀ dànàbí sàásánà wa sọ pé wà á nà tùdíríkù ní sọ́lá èmi gan fúnra mi àsìkò oorun àsúbà máa dé bá mi wà á nà júnùbùn èmi náà sì wà nípò jẹ́nàbà wà á ń sì tún gbààwẹ̀ so níbi arákùnrin yẹn wá wò pé bọ́yá òun náà ní ìrònú pé bọ́yá ti ànẹ́bìsà àsálà ń yàtọ̀ lọ́wọ́ ni lasta mithlana ọ̀dà bí mo ti gbọ́ yín náà lestemit lana ìwọ ọ̀dà bí wa torí pé qad ghafara Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ọlọ́run bá ti fàtàrí àforíjì in tó máa ṣe lẹ́sẹ̀ léè tó ti kọjá àti tó padà tó tí ìṣe tó padà ṣe ṣùgbọ́n àwa ànírú privilege yẹn elé ọ̀rọ̀ yìí gbogbo ìgbà tí wọ́n bá sọ ọmọ bí anabi sàásálàm nínú torí pé bí ìgbà tí wọ́n sọ pé ìwọ lè lo privilege rẹ kó o ṣe àwọn nǹkan míì tó yẹ pé ẹ̀ṣẹ̀ ní fáwa ànánẹ́bà ni wàláhì inni la arju an akuna akhshakum lillah bẹ́ẹ̀ ti wò mí ìfẹ́ kọ́ yẹ pé èmi ni mo bẹ̀rù ọlọ́njù nù yín bẹ́ẹ̀ náà ló sì rí wa a'lamukum biman ittaqa bima attaqi and then mọ èmi ni ẹni tó mọ in tó yẹ kí n máa kí n máa sádi kí n máa sá fún fi ní tí ó fi lòdì so ìbájẹ́ pé eléyìí ó wà nínú ìbẹ̀rù ọlọ́run ọba ni kò bá ti dé bá mi so kò sí nǹkan kan nú ẹ̀ ìyàtọ̀ kankan ò sí so eléyìí fi hàn pé kìí ṣe khususiyya nabi sallallahu alayhi wa sallam kana yudirikuhu alfajr alfajr ń bí àwọn afá ní àsìkò ní kìí ṣe ìrun àsùbá torí pé yóò padà wá wẹ̀ yóò sì kírun yóò sì gbààwẹ̀ pàápàá jùlọ ìwẹ̀ tí ó wẹ̀ yẹn tó ní í ṣe pẹ̀lú ààwẹ̀ ni kò ní í ṣe pẹ̀lú ààwẹ̀ ó ní í ṣe pẹ̀lú oòrùn ni torí pé ó ti wà ní junub síwájú kí alfajir kó tó yọ kì í ṣe lẹ́yìn ìgbà tí alfajir yọ ló ṣẹ̀ṣẹ̀ wá wà nínú ní so wíwẹ̀ yẹn torí àti kírun ni so ẹni tí for example ẹni tó sùn tí ó jí bọ̀rọ̀ títí fi àsìkò oorun àsùbá gan fi kọjá so òun náà up till now yóò wẹ̀ yóò kírun yóò sì gbààwẹ̀ ṣùgbọ́n ẹni tí jẹ́nàbà dé bá lẹ́yìn ìgbà alfajiri ti we tó wọ́n gbààwẹ̀ kò ní gbààwẹ̀ ní tiẹ̀ òun ò ní gbààwẹ̀ torí pé kò láàwẹ̀ bẹ̀dín tó máa ṣe tó fẹ́ pé àsìkò Ramadan ni ọ̀nà ṣe imsak yóò kó ẹnu ró bẹ̀ kìí ṣe pé ń gbààwẹ̀ yóò sì san ààwẹ̀ náà padà so èyàn ni thumma yaktasil wa yasum yọ́wẹ̀ yọ́gbàwẹ̀ wíwẹ̀ yẹn yọ́wẹ̀ torí àti kírun ni kìí ṣe pé kórí àti wẹ̀ bákan náà obìnrin tí haidọ̀ rẹ̀ tó dúró lásìkò sàárì síwájú kí alfijir tó yọ ó di dandan kóhun náà gbàwẹ̀ kódà bí o tí ìwẹ̀ tí wọ́n fi kírun àsùbá tán kò sí tó mú ààwẹ̀ rẹ̀ wíwẹ̀ ni ọkàn wẹ̀ yóò sì kírun yóò sì kọ̀ntínú ààwẹ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni tí haida yọ lẹ́yìn ìgbà tí alfijiri tó yọ tán òun ò ní gbàwẹ̀ náà ṣùgbọ́n òun ò ní kónuró òun ó jẹun tiẹ̀ yóò jẹun dáadáa tí ó yò so àwọn afá ti fi àsìkò hàn wá pàápàá jùlọ tó wà nínú hadithi ni pé ìdẹ̀kùn tí ọlọ́run ọba tó ṣe fún àwa àlúmà nẹ́bí sallallahu alayhi wa sallam torí pé tá a bá ní kí a wo bí ìjọsìn àwọn àlúmà tán wá síwájú wa kìí ṣe bó ṣe rọrùn ní so oríṣiríṣi ìrọ̀rùn lọ́lọ́run ọba ṣe fún wa which means pé kò sí ìrọ̀rùn kan àyàfi ìrọ̀rùn tí ọlọ́run ọba ṣe so èwo ni ìrọ̀rùn so èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́run ọba kó fún wa ládẹ́ẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wa wasalaamu alaykum wa rahmatullah. Assalamu. ṣe tẹ́ àmọ́ mi yóò sì kírun. Nam? Well, eléyìn mahallul ikhtilaf ni ṣùgbọ́n hadith tó wá lórí tayammam ó ní pé yóò fọ́ lulẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo báyìí yóò fi pa ọwọ́ ẹ̀ yóò sì fi pa ojú ẹ̀ ó ti tán ó parí tayammam yóò fọ́ lulẹ̀ yóò fi pa ọwọ́ ẹ̀ yóò sì fi pa ojú ẹ̀ ló bá parí tayammum nìyẹn. kò pa dandan kò pa dandan bẹ́ẹ̀ tí n tó wà ń ni pé sẹ́yìn mọ̀ pé ẹlòmíín lo òkúta papọ̀ mọ́ omi ọlọ́run sì yìn wọn nú alukur'an bẹ́ẹ̀ la nabi sàásàlà sọ fún àwọn tí ọlọ́run yìn pé ẹ̀yin lọ́lọ́run bá yìn bí torí pé ẹ̀ máa ń ṣe ìmára pẹ̀lú istijmar àti istitoba blẹ̀ kanáà so eléyìí wà fún ẹni tí ó ṣe istijmar tí ò rómi kò sáburú lẹ́yìn ìgbà tó bá rómi náà tó bá ṣe istitoba dáadáa kún dáadáa náà ni tí ò bá sì ṣe kò sí nǹkankan tó mú torí pé òkúta yẹn ó ti ṣe ìmára torí pé èèpẹ̀ gan fúnra rẹ̀ ìmára lò ṣe understand so n tó wà lára òkúta yẹn ó ti ṣe ìmára náà Hey. so hygiene aspect yẹn bó ṣe lè affect obìnrin ṣé kò lè affect ọkùnrin ni na ó lè affect ọkùnrin náà ohun tí a mọ̀ ni pé àkọ́kọ́ ni pé nínú shurut náà kìí ṣe òkúta tó dọ̀tí kìí ṣe òkúta tó lẹ́gbin òkúta tó mọ́lò náà torí pé èèyàn lè fi ẹ̀gbin mọ́ ẹ̀gbin ohun tó mọ́ làfi la fi mọ ẹ̀gbin so òkúta tó máa wá òkúta tó dáa ni kì í ṣe pé òkúta tó ní ìdọ̀tí lára tó lè tó lè jẹ́ pé láti ibẹ̀ ó lè rí eh, kíní yẹn so and then òkúta most especially òkúta tó bá wà nù yẹ̀pẹ̀ kò fi bẹ́ẹ̀ ní irú àwọn eh, kíní yẹn torí pé yẹ̀pẹ̀ gan fún rẹ̀ òun náà máa pa àwọn irú àwọn ìṣẹ̀dá báyìí and that is why tó fi jẹ́ pé wọ́n ní tí ajá tó bá tẹnu bọnú intanjẹ tá mú àbí abọ́ wa káfọ́ lẹ́ẹ̀mẹ́je bẹ̀tì nínú fífọ̀ yẹn kárí pé a fi yẹ̀pẹ̀ fọ̀ torí pé yẹ̀pẹ̀ yẹn a òun ló máa ń pa gbogbo àwọn ìṣẹ̀dá tó lè tó lè pa lára so kò sí aburú kankan nínú rẹ̀ fóbìnrin náà lópin ìgbà tí ò bá ti pa ọkùnrin láà kò náà làwọn bá wà lẹ́yìn àfi àwọn dókítà wa ń jòkó ẹ lè náà <laughs> náà wa alaikum salaam. well um, eléyìí àkọ́kọ́ náà n tó bí o ní àyìmọ̀ kan torí pé ẹlòmíì bẹ́ẹ̀ ti rí hun tí máa ń pè hun kódà kò yẹ pé àsìkò ìrun ti tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ̀hún yóò rí pé òun pè hun méjì torí pé ó ti lérò pé báyẹ̀ ìrun méjì ó ti di dandan kó òun ó pè lẹ́ẹ̀mejì bí bá ti ń pè kátá náà ni ó tó pè mí tí ti pè méjì nù òun kò sí tọ́ kan pẹ̀lú pé bọ́yá àwọn ẹlòmíì àsìkò yún ni wọ́n rò pé bọ́yá àwọn ọmọ jẹun só àbí àwọn ò fi oúnjẹ lẹ̀ so n tó dáa jù náà ni kéèyàn mọ kéèyàn ní i mean notice kó máa notice nǹkan kan ó ní pé síwájú kí ààwẹ̀ tó dé àsìkò wo ni à ń pè so a try láti jẹ́ pé ká má kọjá àsìkò yẹn gbà tá a bá ń jẹun àyàfi pẹ̀lú ìdí míì pàtàkì maybe ara alẹ́ ti dẹ́ à ń jẹun lọ kódà bí wọn tí ìpẹ̀rún àsìkò yẹn rọra kọjá díẹ̀ kárí pé a parí oúnjẹun so so dídá oúnjẹ dúró gan kí kò pa dandan ká máa tẹ̀lé àwọn tí wọ́n ń pèrún tó wá pé irú pípèrún ti wá ń bí ni torí pé nípò míì tí wọ́n ti ń lo àsìkò bí wọ́n bá ti ń pèrún gbàrà báyìí bẹ́ẹ̀ ti máa gbọ́ irun ní everywhere ni ìyàtọ̀ tó máa yàtọ̀ láàrin wọn ò ju seconds lọ seconds kọ̀pọ̀ nínú tí ó tiẹ̀ tó one minute pé jọba sì ti pèrún tán ẹgbọ̀n tí gbogbo olùwó ṣe ó yìí sit bẹ̀tí lọ́dọ̀ wa ń bí àsìkò tó ń kálukú ń kírun yàtọ̀ so èèyàn láti take time láti máa wo notice kí ni bóun ni ó ṣe máa jẹ sàárì rẹ̀

west dream ok well ala kulli hal à ń bọ̀ wá sọ ọ̀rọ̀ nípa ìyẹn bet ní kúkúrú ó ní pé ọ̀rọ̀ tó lágbára jù nínú ọ̀rọ̀ wọn àfà ni pé anẹ́bísà àṣẹ́lẹ̀ ní ẹni ó gbàgbé tó jẹun tí àbí ó mú nǹkan so ọlọ́run ọba ló fún jẹ ọlọ́run ọba ló fún mu kó continue àwẹ̀ àwọn àfáà wa béèrè pé what of tó wáyé pé muftirọ̀ yẹn in tó fi já àwẹ̀ kìí so oúnjẹ ní ńkọ́ tó bá súnmọ́ ìyàwó ẹ̀ ńkọ́ so àwọn àfáà tí wọ́n tí wọ́n ṣe tashdid lórí àwọn náà ní wájì torí pé yóò ṣòro kan kíyàwó ọmọ rántí àbí yóò ṣòro kan pé àwọn méjèèjì ó síwájú kí jìmá tó tó ṣẹlẹ̀ ó ní mùkọ́dímà mùkọ́dímà yóò ga máa gbàsìkò àbẹ́ẹ̀kọ́ ni so yóò sọ̀rọ̀ kọ́ pé àwọn méjèèjì náà wọn ò tó ní rántí so automatically wọ́n á ṣe tẹ̀ṣídì ìdínbẹ̀ yẹn wípé almuftiro yẹn kò ká ti ẹni tí tó ní eh, tó ṣe jìmá torí pé jìmá òun ti eh, hadaf tó lágbára ni so eléyìn ò láwẹ̀ tó ṣe tó tó súnmọ́ ìyàwó ẹ̀ so bẹ́ẹ̀ náà ni ẹn tí eh, tó tó sùn tó lálàá eléyìí kìí ṣe ìhtiyari tiẹ̀ ó kàn lálàá ni kìí ṣe ìhtiyari ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ó ní pé mani ó ti jáde lára rẹ̀ so wọ́n ní ṣé jíjáde mani ó ní muftirọ̀ ní àbíjìmá torí pé ìkóraró lọ́lọ́run wí ìkóraró la pè ẹni tó ṣe jìmá fi àmì practically ó léyìn ní òkóraró ṣùgbọ́n tó sùn tọ́lálà sí àtọwọ́ èlò ti wá kìí ṣe àtọwẹ́ ìdínú táwọn afámi fi sọ pé ṣíṣe hulum ní ọ̀sán Ramadan kò jáwẹ̀ gẹ́gẹ́ bí jíjẹun ò ṣe jáwẹ̀ àwọn míì ní rárá o hadathu jìmá ó tóbi ju hadathu oúnjẹ lọ so òun náà àwẹ̀ rẹ̀ ti já ṣùgbọ́n ṣé yóò jẹun lọ́sàn ni tí àwọn èèyàn yòókù ń gbàwẹ̀ òun náà kónúró ni ṣùgbọ́n yóò san ààwẹ̀ náà padà bet àlàyé ń bọ̀ lórí ẹ̀ ah, fully inshallah ta'ala náà. ẹjọ́ ìdíjọ́ náà èmi gan ò ní fàtàwà èmi náà ò ní fàtàwà lọ torí pé ọmọ kí ó ní mí. Um, ayé kù. ká nípa ẹni tí náà kò tún lè mọ́ra. ló lè mọ́ra sí ó máa lómi ni àbí ó máa ṣe. yóò lómi tó yẹ kó mọ̀rọ́bà tó mi bá wà yóò lómi. Nah. in tí ó ń bẹ̀rù ni pé kò ní lè wẹ̀ ó ń bẹ̀rù pé òtútù yẹn lè ṣe ní aburú torí pé àwárí ẹni tó gan mánú lè wẹ̀ <laughs> so ele ọlọ́sìn ni ẹ gbọ́dọ̀ fi so kó fi wíwẹ̀ ẹlẹ́ kó ṣe tẹ̀yàmọ̀ tóòrùn bá wá yọ tán tílẹ̀ gbóná yọ wẹ̀. well bóyá ohun tí ẹni tó sọ bẹ́ẹ̀ bóyá tó eh, reason téèyàn fi lè ṣe tàyámọ̀m ni pé àìrí omi tó ń gbàtà ní àìrí omi ló fi ṣe tàyámọ̀m níbo lomi ti wá tó ń tasé ọlá <laughs> bóyá tí àfáàrò ni wallahu a'lam reason téèyàn lè fi ṣe tàyámọ̀m kò kí kìí ṣe ọwọ́ àìrómi nìkan nǹkan míì náà tún wà téèyàn lè fi ṣe ìsàràǹgbà míì omi lè wà téèyàn ó sì ṣe tàyámọ̀ torí pé àìlè lo omi so ìyẹn ò sínú tó lè ba tàyámọ̀ mèèyàn jẹ́ and then àwọn afá tí wọ́n sọ pé ká ṣe wọ́sùlù tàyámọ̀ wa papọ̀ mọ́ ìrun àwọn náà ni wọ́n ní èèyàn tó lè kírun méjì wàtò ìrun farilla àti náfìlà papọ̀ pẹ̀lú tàyámọ̀ ìdí tí wọ́n ní pé tayammam kò rọ́pò àlùwàlá ó ṣe ìrun lẹ́tọ̀ lásán ni lọ́dọ̀ wọn kò rọ́pò àlùwàlá ó ṣe ìrun ni so ṣíṣe ìrun lẹ́tọ̀ rẹ̀ kò lè jẹ́ kó jẹ́ pé a lè fi kírun méjì a lè fi kírun méjì torí pé ìrun tá a wà lásìkò rẹ̀ kí àsìkò rẹ̀ ó lè má jáde ńlọ́fà tá a fi ṣe sayamam lẹ́tọ̀ fún yín ọ̀rọ̀ yẹn ò lágbára ó lẹ tí èèyàn bá ṣe tayammum yóò kí farilla yóò sì fi kí anáfílà Thank you. tó wà sẹ́kìnì milk àti malt ok n tẹ́ ń béèrè nísìnyí ọ́sà mú yẹn ó sì gbà wẹ̀ ọ wá di lọ́sàn tí ọ́sà rẹ̀ dìde kọ́ ok. kò sáàbùrú nù ẹ̀ kò sáàbùrú nù èèyàn torí pé oògùn tó lò yẹn ṣe pọ́rọ́pọ̀ oúnjẹ ó subsidize pain tó máa tí ó tí ó gbà so oògùn yẹn ò rọ́pò oúnjẹ lópin ìgbà tí oògùn ọ̀bá ti rọ́pò oúnjẹ kò sáàbùrú nù ẹ̀ pàápàá jùlọ nígbà náà gan ìgbà tó jẹ́ àsìkò téèyàn lè jẹ ohunkóhun ni yàtọ̀ sí tó jẹ́ haram so kò nù ẹ̀. Yeah. alfajiri ti yọ wọ́n ti ẹ̀ ti gbẹ̀rùn náà yóò fi ilẹ̀ rẹ̀ mi <laughs> yóò fún oúnjẹ o yóò fún oúnjẹ náà lẹ́nà kódà omi kò ní mu omi kò ní mu mi ṣe rí ohun tí ìdẹ̀kùn ń bẹ lórí ẹ̀ oní téèyàn ń ṣe lọ tásìkò tó bá for example èèyàn bu kọ́ọ̀mù èèyàn ti jẹun tán ó bu kọ́ọ̀bù omi pé jẹ́ kí n mu mi wọ́n bá gbẹ̀rùn tó bá pé gbígbẹ̀rùn ní ń wò wọ́n pé ìrun àṣùbà alfajr so kìí ṣe pé immediately náà ni ó ti padànà kó yọ kọ́ọ̀pù lẹ́nu wọ́n ní o lè mu omi òun tán kò sáà burú nù ẹ̀ bet èèyàn tí ìmú mi wọ́n á pèrun tó sì ti wà sátẹ́ntì pé ah, ah, alfijir ti yọ lọ́wọ́ ní ẹ bá ń bu omi kọ́ọ̀pù kankan sáré bú lọ ah, pẹ́pẹ́ torí pé fífi àyè irú báyìí lẹ̀ yọ́ jẹ́ kéèyàn kó jẹun ní àárọ̀ tí tí kódà ẹlòmíì lè jẹun lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán wípé wọ́n ní kò sáburú nù ẹ̀ sẹ́yìn pa láìkì ìfà dáadáa so ẹlòmí ò ṣe tawassul níbẹ̀ náà wà ní sọ àníyàn bó ni ó ti dáa sari kini ó wà very very simple very simple Uh, for example àfáàní àwọn àfáàní ìbájẹ́ pé gbogbo bàtà bá fẹ́ ṣe nǹkan pátá la máa dàníyàn gbogbo nǹkan ìbádà ọba nira fún wa bet nígbà mọ̀ ń sàlù àlá lọ mọ́ mọ́ tí mo fẹ́ ṣe nígbà mọ́ sàlù àlá tí mo mọ́ náà mọ́ síláṣí pọ̀n mọ́ mọ́ tí mo fẹ́ ṣe náà kí ni àníyàn èrò so èrò yẹn mo ti gbèrò pé mo fẹ́ lọ kírun ni bet àǹfààní tí ń bẹ ń bẹ lásìkò tí n bá fẹ́ kírun ó ní pé láti láti mú attention mi lọ síbi tí mo fẹ́ ṣe kó má jẹ́ pé nǹkan míì kó má lérò tí èsè tí mo fẹ́ ṣe yẹn yóò tún lọ́mọ tí mo wá ṣe yẹn ó ní kéèyàn ṣe istihdar ẹni kó tún mú èròǹgbà yẹn wá nígbà tó pẹ̀lú pẹ̀lú àsìkò tó ṣe Allahu Akbar mímú èròǹgbà pé mo dúró wájú Ọlọ́run mo fẹ́ kírun òun gangan ni àníyàn ṣé ẹ mọ̀ pé èèyàn lè sọ nǹkan lẹ́nu tí ó sì gbèrò rẹ̀ ẹ bẹ́ẹ̀ bá so èèyàn lè sọ nǹkan lẹ́nu tí ó sì gbèrò ẹ̀ so tìbá jẹ́ pé sísọ gangan ni àníyàn ni. So, ọ̀pọ̀ àníyàn tá ń dà kìí sàníyàn torí pẹ́lú mi ń sọ̀rọ̀ gan ọkàn rẹ̀ ò síbi títí ń sọ̀rọ̀ ṣé mo sọ bẹ́ẹ̀ ń mọ̀ pé mo sọ torí pé ọkàn rẹ̀ ò sí ń bẹ̀ so exactly bẹ́yìn ó ti ṣe gáfíl níwájú ọlọ́run torí pé ẹni tó bá sọ nǹkan tí ò mọ̀ tó sọ gáfíl ni bẹ́yìn ó ti jẹ́ gáfíl níwájú ọlọ́run so níbi àníyàn kò sì gbà tá a bá sọ bẹ́ẹ̀ títí tá a wẹ̀ pàtàkì ẹ̀ ni pé ìrọ̀rùn tó dáa gbáà ni ó ní pé mo fẹ́ gbààwẹ̀ oṣù Ramadan oṣù Ramadan so ààwẹ̀ ọjọ́ kan Ramadan ò tiẹ̀ sí ṣáàrù Ramadan lọ́wọ́ pé tẹ́ bá rí o ẹ gba oṣù náà wọ́n yẹ pé ẹ àwọn ọjọ́ Ramadan so oṣù lágbà kìí ṣe Ramadan torí pé kò sí ọjọ́ kan nú ẹ̀ tá tí èèyàn lè má so that is why àti máa mú wá lójoojúmọ́ ò ní ìdìmọ́ ààwẹ̀ oṣù Ramadan so nínú rẹ̀ ọlọ́run sì ti ṣe ẹ̀tọ́ alẹ́ rẹ̀ kí n jẹ kí n mu ṣùgbọ́n tí alfijir bá ti yọ ìní jẹun mọ́ so kíkó ẹnu ró tí mo kó ẹnu ró nígbà tí alfijir yọ kí ni túmọ̀ rẹ̀ èrò pé mo fẹ́ gbàwẹ̀ náà ni àti wá máa sọ pé mo dàníyàn láti gba àwẹ̀ àwẹ̀ alákọ̀ọ́kọ́ ọjọ́ Ramadan ibẹ̀ ló súnmọ́ àwọn èèyàn débi pé wọ́n ń sọ time gan fúnra rẹ̀ gbogbo ẹ̀ wọ́n tún sọ àwọn nǹkan míì tí ò tiẹ̀ yẹ kó mú wá nu àníyàn torí pé gbogbo nǹkan tí ò bá ti sí tẹ́lẹ̀ náà ta kírètì ẹ̀ àwọn ni àwọn àlékún máa dé bá àti ká tún ṣe so ó ń kálukú ó sì ṣe tiẹ̀ náà ni torí pé àfáà tó kọ ti ti ti ti tèmi fún mi kì í sọ́dọ̀ ànábì ló ti gbọ́ ohun látorí ẹ̀ ní nàwáìtù sọ̀láta èdè ni tí ó tẹ́lòmíì tí ó tún tí ẹlòmíì náà tún kọ fún ó lè má ṣe déédé pẹ̀lú ti tèmi bóòlẹ̀ sí ṣe rí rí báyẹn so èrò gbígbà ó ní kọ́sùdù ó ní àníyàn dájú sáká àfáà ti sọ̀rọ̀ àníyàn yìí gbà tẹ́ ka innamal a'malu binniyat so ibi tí àníyàn wà nù kò sẹ́ di pàgbébọ̀ yà ń ṣe lójoojúmọ́ so níjọ́ tó bá ti rí oṣù Ramadan ìdínú tó fi jẹ́ pé àwọn afáàfi tú idha ra'aytumuhu fasumu fasumu yẹn wọ́n ní fanwu as-sawma ẹni pé kẹ́ pé ẹgbàwẹ̀ Ramadan kọ̀ sí kọ̀ ṣe dandandan ní pé gbogbo ojoojúmọ́ ní gbọ́dọ̀ máa dàníyàn rẹ̀ mọ́ so a sì a kì í sọ lẹ́nu torí pé kò ààrí gbọ́nu súnà níbi sàásánàm àdífì kan tó kọ́ wa ní àníyàn àwẹ̀ àbí àníyàn ìrun àbí àníyàn tàìmámà àbí àníyàn kankan ẹnìkankan ò lè rí so ẹ̀sìn ó wà very very simple so àwọn la máa ń sọ and then the worst part ni pé ẹlòmíì kò ní jókòó kọ́ wá bí ó ti ka ohun tó jẹ́ orí eh, òpó nínú òun suratul fatiha tẹ́lómi ìbá kọ suratul fatiha ẹ́ di orí yín mú náà ni ṣùgbọ́n nàwáìtù gbogbo ẹ̀ yóò tó kọ́lé lé yorùbá ẹlòmí rẹ̀ fi ìwé nàwáìtù rẹ̀ sí sápò nígbàtí ó kírun so problem ni gbogbo orú nǹkan báyẹn jíjẹ́ kí nǹkan ó le fún ara èèyàn ni so àníyàn inú ọkàn inú ẹ̀mí èèyàn ló wà so téèyàn bá ti ṣe láti sọ Allahu alim ah, akramakum ẹ má bínú ẹ dákun now. àbí ká gba àwẹ̀ níjọ́ tí àwọn èèyàn ehm, àkọ́kọ́ ni pé sẹ́rí lílo yíyọ oṣù ìlú míì nígbà míì yóò fẹ́ ṣòro Saudi Arabia tí ẹ àbí Malaysia tí ẹ wí káti ẹ sọ̀rọ̀ Saudi Arabia ó súnmọ́ Malaysia tá sọ yín sìn áwà mélòó ló wà láàrin wa ṣe pé ọjọ́ náà jìn so this is why tó fi jẹ́ pé lásìkò ànábì gan fún rẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n kì í lo yíyọ àmì rírí oṣù ìlú míì tẹ́sẹ̀sẹ̀ travel kẹ tó wá bet ànábì sallam ẹnìkan wà lù nígbà tó wọ̀ lù wọ́n ní kí ni tó dé wọ́n ní àrùn àti ìrosù ó láwà àti ìrosù lánàá a sì ti bẹ̀rẹ̀ àwẹ̀ so that means pé oṣù yẹn ó ti lé òní ó ti pé méjì lọ́dọ̀ tiwọn so yíyàtọ̀ rẹ̀ kò lè tó ọjọ́ kan ànábì announce pé kónkálùkù ó bẹ̀rẹ̀ àwẹ̀ torí pé distance níbi tó ti wá àti tó bẹ láàrin Madina kò lè tó ọjọ́ kan pẹ́ẹ̀pẹ́ so in tí ò mú àwọn rí o ní pé bóyá wẹ́dà ni ò jẹ́ kí wọ́n rí so pàápàá jùlọ gan ọwọ́ ọjọ́ náà ni ìjọ kejì wọn ò ní tẹ̀sẹ̀ máa wá oṣù mọ́jú pé kí wọ́n gbàwẹ̀ lọ so àti lo mọ̀tọ́lẹ̀ ẹ̀tẹ̀lómi tí distance pọ̀ láàrin wa kì í ṣe tí ó yẹ bet bí Saudi Arabia awa bíi méjì lásán ló ń bẹ náà méjì so iru yẹn kò sáburú nù ẹ̀ kò sí aburú nù ẹ̀ torí pé just two hours ni èèyàn ò lè kò lè mú nǹkan uh, bet tọ́ àti wàlíyùl amr tá a bá ti ní aṣíwájú tá a tẹ̀lé is good ká tẹ̀lé aṣíwájú náà tó wáyé pé ẹnu nàìjíríà kó wọ́n ti ṣe kọmití o wípé tá a bá ti rí oṣù à ń announce láti ọ̀dọ̀ lágbájá so lágbájá tá náà announce yín fún òun gangan kọ́ ni ó ṣiṣẹ́ náà àti set committee káàkiri nàìjíríà so tí wọ́n bá ti rí ní anywhere wọ́n announce ẹ̀ fún ẹni tí wọ́n rí nílùú ẹ̀ òun ni wọ́n announce ẹ̀ fún ẹni tí wọ́n announce ẹ̀ fún gbogbo nàìjíríà so tí wọ́n bá sì ti rí pé ẹnìkankan pé pé wọ́n announce pa wọ́n rí o wọ́n máa dúró náà ni so lẹ́yìn ìgbà tí wọ́n bá announce tán wọ́n a tún wá authenticity rẹ̀ so ìdí tí máa fi pẹ́ nìyẹn tó bá wá ṣẹlẹ̀ pé wọ́n announce níjọ́ náà àfìgbà tí ilẹ̀ mọ́ lẹ́yìn ìgbà ilẹ̀ mọ́ wọn àwa gbọ́ pé wọ́n gba àwẹ̀ ń bomi a nílò títí wọn tiwa náà là á lò ọjọ́ yẹn àwọn ò ní gbàwẹ̀ torí pé ààrí oṣù so ṣàbán tiwa yóò pé 30 a wá bẹ̀rẹ̀ Ramadan kò sáburú nù ẹ̀ torí pé níta nàbí sàásánlá ní kálò nìyẹn so kìí ṣe pé ó di dandan kọ́ á jẹ́ pé gbogbo olú gbogbo olú àgbáyé pátá ọjọ́ kan náà wọ́n bẹ̀rẹ̀ lásìkò tí ò tiẹ̀ sí pé ìlú wà ní tòsí ara wọn báyìí lásìkò ànábì sàásánlá náà wọ́n ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹlòmí ó wá láti ìlú rẹ̀ yóò gbà pé ààwẹ̀ tí wọ́n yàtọ̀ síbi ti ẹlòmíì ànábì sàásánlá ò ti bẹ́ẹ̀ sọ pé problem wà nù èèyàn kò sí problem nù àtọ̀ ọ̀dà wà. eléyẹn náà ni àwọn ẹlòmíì lò o náà ni ẹ̀rí yẹn làwọn ẹlòmíì lò tí wọ́n fi sọ̀rọ̀ pé kò sí aburú kọ́ ẹ pé ní àsìkò tán bá ń sọdún lọ́hùn àsìkò náà làwọn ń gba arafa làgbà ninth arafa i mean àwẹ̀ yóòmù arafa níbí bet àwọn míì wò pé iṣẹ́ arafa iṣẹ́ gbogbo gbogbo ilé ayé ni so ẹlòmí ò ní arafa àti tiẹ̀ yàtọ̀ sí ẹyọ kan náà so náà ní ìsìn tó fi jẹ́ pé gbogbo àgbáyé pátá ó ti wà nínú eh, àpò aláǹtakùn kan so ní ìsìn tí wọ́n bá ti ní wọ́n ṣe arafa ní òní so káwa náà tẹ̀lé pé arafa ní lónìí kò padà náà mọ́ ká máa ka oṣù so wallahu a'lam ọlọ́run bá ní ọ̀nìkan ló mọ̀ gbogbo orú àwọn ìtìláfàtì báyìí kìí ṣe pé bọ́yá ní bí ni fún al'umma nabi muhammad sallallahu alaihi wasallam kìí aburú nù náà be Abdullah. Now, kí Islam kò dẹ́rù lẹ́yìn, láàwọ̀ lọ́rọ̀ rí fásitì nínú gbogbo ẹ̀yẹn. Alẹ́ bàbá ànábí yìí sí. Alẹ́ ẹ̀yọ̀ kan náà ni. Ọlọ́run sì sọnù Al-Qur'an pé tẹ́ bá bí wọ́n léèrè tẹ́lẹ̀ ni tó dá sánmà àti ilẹ̀ wọ́n sọ pé Allah ọlọ́run ọba ni. Ó ti jẹ́ pé ẹ̀kọ́ ọlọ́run. Ni wọ́n ń sọ. but ó wá yàtọ̀ sí god tẹ tẹ fi ṣàpèjúwe torí pé god àwọn àwọn míì allah nípìlẹ̀ rẹ̀ nípìlẹ̀ rẹ̀ kìí ṣe allah ni wọ́n fi míì òòṣà kan ní jẹ́bẹ̀ ṣe understand bí o mọ̀ báyẹ̀ ti pa nípa ọ̀rọ̀ god yẹn ṣá so ibi tí yàtọ̀ ti wà nìyẹn wọ́n wá di ọ̀wọ́n fi ọ́ ṣẹ̀ṣẹ̀ di ọlọ́run ní ìgbẹ̀yìn lẹ́yìn lẹ́yìn ni mo rò pé understand so but now ní ìsìn kò sí aburú kankan tó wà ń bẹ̀ torí pé nígbà tá a bá pe God òǹkálukú in tí ọkàn rẹ̀ ọ lọ ni pé ọlọ́run náà ni àgbàlérò èdè lọ́kàn yàtọ̀ bet kí ni tó burú níbi ká lo èyí tí ò sí ṣubú àánú ẹ̀ so burú ni kò kú burú a sì ní sọ pé ẹn tí ń lo god ó dẹ́ṣẹ̀ o kò dẹ́ṣẹ̀ torí pé lọ́kàn tirẹ̀ god tó sọ ọlọ́run ní gbà kò dẹ́ṣẹ̀ kankan so kíní yẹn wà very very simple ó wà very simple ó ní pé gbogbo àwọn istilahati yìí ní èdè èdè àwọn fanni kan a máa yàtọ̀ sí èdè àwọn fanni míì nígbà míì ok kí ló dé kí ló fà tó yẹ pé àwọn Quraysh àbí àwọn Arab wọ́n fi kọ Ar-Rahman torí pé tẹ́lẹ̀ dáàmà àwọn ọmọ ọlọ́run ní Ar-Rahman ó kọ tuntun lọ́dọ̀ tiwọn in tí wọ́n ń lò jù náà ni Rabb wọ́n á sọ fún anabi sàlám kọ bísmìkà Rabb àwọn bísmìkà Allahumma anabi ni kọ torí pé Allahumma yẹn ọlọ́run náà ni agbàlérò in tó kẹ́yàtọ̀ ni pé ó kọ Allah ó ní superiority lórí gbogbo ọkọ̀ pátá torí pé ọlọ́run ọba nìkan ní jẹ ṣùgbọ́n Rabb wọ́n ń lò fún nǹkan míì wọ́n ń lọ fún nǹkan ni ẹni ó nílé ní ìsìn wọn lọ sọ wípé Rabbul Bait ẹni ó nílé Rabbul Bait so tá a bá ní ar-Rabb ó ní àmàlù ó lè túmọ̀ sí nǹkan míì so in tó bá nítumọ̀ míì ká restrain pẹ̀lú ẹ̀ kò sí aburú nù ẹ̀ náà bẹ̀tà bá ti wá mọ̀ pé eh, eh, àwọn míì ò lè lò ó àbí báwọn kò sí nǹkan kan kò sí ẹ̀ṣẹ̀ nù ẹ̀ torí pé tá a bá ní God ní táwọn náà gbà lérò náà nìyẹn. n rò i understand kí ni ẹ wà very very simple. so change nǹkan kan ni kò kúkú change nǹkan kan nú ẹ̀ kò change anything torí pé gbogbo kìíní ní tẹ́yàn bá rí ọ̀rọ̀ Zakir Naik lórí ọ̀rọ̀ eh, big g àti small g yàtọ̀ sóun náà àwọn ẹlòmíràn tó sọ ọ̀rọ̀ rẹ̀ nípa rẹ̀ gan tó ń ṣe research nípa ẹ̀ gbọ́ èmi ò ní èmi ò máa ń pa èèbó torí pé a change ẹ̀ sí g eh, double g ẹlòmíín lo gbogbo ẹ̀ gan god yẹn ní capital kó fi kàn fi mọ̀ pé bọ́yá ọlọ́run gangan ni àwọn ń gbà lérò wallahu alam mo rò pé àsìkò ti <laughs> ọ̀dà bismillah fadal ok tọ́ naam fadal naam. èmi rò pé àkọ́kọ́ ń tẹ́ kéèyàn ṣe ní àdúà kéèyàn kọ́ntínú láti máa gbàdúà fún àwọn ará Palestine kéèyàn sì kọ́ntínú láti máa gbàdúà lé àwọn ọ̀tá ẹ̀sìn lórí bet mudahara eh, demonstration yẹn àkọ́kọ́ náà ni pé kò sí nínú ẹ̀sìn Islam kò sí mudahara nínú ẹ̀sìn Islam àgbọ̀rí lásìkò anẹ́bùsà sálà pé wọ́n ṣe mùzáhárà láti fi hàn àìdùn ọkàn lórí nǹkan kan ṣé ó mú nǹkan kan yọ ni kò ní mú nǹkan ẹni tì yọ torí pé irú àwọn mùzáhárà báyìí ó ti wáyé rí èyí tó lágbára jẹ yìí lọ́tọ̀ pé wọ́n answer call everywhere lágbàáyé kò mú àǹfààní kankan yọ torí pé a ti lẹ àsìkò tí ànẹ́bísà sálà ní mùsùlùmí ó dà bí tre tó tóbi báyìí tí àwọn kèfèrí ọ wà jókòó round ẹ̀ tó máa invite wọn pé ẹ jẹ ẹ jẹ so bí mùsùlùmí ó ṣe rí nìyẹn wọ́n bi anabisa asálẹ̀ léèrè pé kí ni tí ó fa tí irú nǹkan báwọn ó fi wáyé ṣé àìpọ̀ ni àbí wo anabisa asálẹ̀ la pọ̀ dáadáa bẹ́ẹ̀ la sì pọ̀ náà lónìí o àpọ̀ bet ìpọ̀ wa gẹ́gẹ́ bí eh, kíní òkun that is uh, kí ló kọ rẹ̀ náà fùlùfúlù òkun bó ti rínu torí pé kò wúwo ó fúyẹ́ ju nǹkan míì lọ bá ṣe rínu kí wá nìdí wọn nítorí pé ilé ayé ló dà wá láàmú àfẹ́ kú àfẹ́ kú àfẹ́ máa gbélé ayé lọ ní láíláí so problem yìí láti lè wá Eh, àwọn àṣìṣe ń bẹ lọ́tọ̀ àdọ̀ àwọn mùsùlùmí torí pé lónìí báyìí nìsín ṣé gbogbo ilẹ̀ mùsùlùmí pátá ni wọ́n kọ irú àti tọ́kì tọkọ sí problem yìí kì í ṣe gbogbo ilẹ̀ mùsùlùmí pátá torí pé wọ́n ń wo kí ni maslaha àtàwọn òun kálukú ń wo maslaha àti tiẹ̀ nígbàtí èyí ṣe pé inú ìlú mi ni kúdùsù wà gbogbo tí wọ́n bá ṣe déédéé ni so àwọn tí wọ́n sì ń ta ọkìní lẹ́yìn mo lè bá wọn ṣe àṣepọ̀ kò sáburú nù ẹ̀ bet ohun tí a yẹ ká mọ̀ ni pé eléyìí ò fún wa ní assurance láti bú ilẹ̀ kan sílẹ̀ kan torí pé lónìí téèyàn bá bú nàìjíríà ṣé kò ṣàbòsí fún wa ṣé gbogbo wa ìpátá ni nàìjíríà ni ṣé gbogbo wa ìlà ń ni so àwọn àwà àbàjẹ́ táwọn ìjọba ń wù sáwà là ń wù so wáyé tá a fi lè kó gbogbo nàìjíríà papọ̀ bẹ́ẹ̀ náà ni ò ṣe lè kó gbogbo ẹni kọ́ńtì míì papọ̀ láti ibú torí pé àwọn èèyàn tí wọ́n wà ń lu ọ̀tọ̀ àwọn tó ń ṣèjọba ọ̀tọ̀ so pọ́lísì ìjọba sì yàtọ̀ sí pọ́lísì àwọn èèyàn so ìdínú bẹ́ẹ̀ mo rò pé nítorí tá a lè ṣe ni àdúà òun ló ní fruit but demonstration yìí ò ní fruit kankan du bí kó tún dá nǹkan míì lọ pàápàá jùlọ bí irú nàìjíríà ń sìn tẹ́ bá ní kó ṣe irú demonstration yẹn tẹ́lẹ̀ jọ́sìn tó bá ti ń ṣe demonstration àsìkò yẹn làwọn olè ọmọ ṣe tiwọn ṣọ́ọ̀bù ibo ni wọ́n lọ ọmọ kó kí lọ́kàn ibo pẹ̀lú demonstration tí wọ́n ń ṣe kò sí so irú tí irú àwọn nǹkan báyìí máa ń mú dání nìyẹn so kò sí demonstration kan nú ẹ̀sìn Islam ju pé ká ṣe àdúrà fún àwọn ará Palestine lọ bó ṣe kàn wọ́n bẹ́ẹ̀ náà ló kan àwa náà mọ́ṣáláṣí yẹn ni anabi sàlá sàlá ń gbà lọ sí Israel àti Mi'raj yẹn so mọ́ṣáláṣí náà la sì ń pè láti àsìkò náà ẹ̀sìn àwọn anabi pa ẹ̀sìn kan náà sì ni wọ́n Islam náà lẹ̀sìn àwọn anabi pátápátá so kò sí anabi kan ò yàtọ̀ sí anabi míì lọ́dọ̀ mùsùlùmí gbogbo wọn nǹkan náà ni ọmọ ìyá ni wọ́n so bó ti kàn wọ́n ló ti kàn wá náà àdúrà ló yẹ ká máa ṣe wallahu alam naam afwan àsìkò ti lọ ok ṣé lórí ọ̀rọ̀ Palestine ni ok naam eh bismillah faddal Tony Vasil. together okay àti promise pé ẹ béèrè bismillah listen. àkọ́kọ́ ni pé ẹni tí ó bímọ tọ́mọ yẹn kú lẹ́yìn ọjọ́ méjì àbí bẹ̀rẹ̀ pé pèsè á pa ẹran fún ọmọ yẹn wọ́n ó ní pé a pa ẹran fún ọmọ tí ó kú lẹ́yìn ìgbà tó ti kú tán síwájú kó tó di ọjọ́ keje a ní pa ẹran náà fún but ọ̀rọ̀ ìdàlẹ̀ wí yẹn obìnrin tí ọkọ ẹ̀ kú yóò jókòó ìyá tó bímọ ok yóò jókòó fún àánú mi ò rò pé bóyá yẹn ni wọ́n ẹni ó bá bímọ kódà kọ́ máa ń pe ọmọ yẹn kí ọmọ yẹn má kú kó wà láyé kò ní kírun fún àsìkò tí ó wà nù ẹ̀jẹ̀ nifas ẹ̀ so ìjókòó nifas wípé kò ní kírun ní àsìkò yẹn bóyá ni wọ́n ń sọ̀rọ̀ ọba tí ò yẹ yín kì í ṣe pé bóyá yóò jókòó bí ìjókòó ẹni òkú kú fún ìyẹn kọ́ so yóò jókòó láti má kírun tí ọgá tó bá pàṣíkà àwẹ̀ ni kò ní gbààwẹ̀ títí àsìkò tí ẹ̀jẹ̀ rẹ̀ ó fi dá so tẹ́jẹ̀ bá wá dá tán ìgbà náà ni ó bẹ̀rẹ̀ sí kírun so ìdí ni pé ẹ̀jẹ̀ nífàsì nígbà míì a máa pẹ́ ju ẹ̀jẹ̀ haida lọ a máa tó forty days gan sef àbí jù bẹ́ẹ̀ lọ so ọ̀rọ̀ nífàsì nìyẹn bẹ̀t ọ̀rọ̀ ẹran pípa fún ọmọ tó kú bó tilẹ̀ jẹ́ pé mahalu hilafi ni àwọn àfáàní mi wò pé wáyà gbogbo àti ọmọ bá ti bọ́ kalẹ̀ tó sì sẹ̀mí kódà bó kú lẹ́yìn náà á pa ẹran fún bẹ̀t inṣàlá ọ̀tàlá bọ̀ àwa sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà míì inṣàlá lórí ọ̀rọ̀ ọmọ tí ó kú ńgbà tí síwájú ká tó ṣèkómọ rẹ̀ assalamu alaikum